يؤتون الذهب والفضة ولا ينفقونها ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة kàmá yòókọ́ tìlú nàkún gáàbà واعلموا أن الله مع المتقين إنما إنما إنما النسيء زيادة في الكفر يدل به الذين كفروا يحلون عاما ويحرمون عاما ليوادوا عدة ما حرم الله فيحل ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروا فقد نصره الله إذا خاجه الذين كفروا ثاني اثنين منهما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بروح وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله هي العليا والله عزيز حكيم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين na iwlana himmawụwaroụwuwama alahụmadakirinhụmna sinaama ima ahiwrkona dilaatawu ana alailiwtirfanaha واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءات أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر ألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال wa haramu wa mi'atun tasbihun wa du'a'un wa sitatun wa situna. Nafiqun wa ma'zun. A'udhu billahi minash shaitonir rajim. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنودهم وجنوبهم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون إن عدة شهور عند الله اثنا عشر شهرا اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين وخير جليس لا يمال حديثه وترداده يزداد فيه تجملا وترداده يزداد فيه تجملا فيا أيها القارئ به متمسكا له في كل حال مبجلا له في كل حال مبجلا هنيئا مريئا والداك عليهما ملابس ونوائي من التاج والحلى Mọ́lábìlú ànúwárí mìíràn tààjì wà lóòlá. Ọlọ́run adúpẹ́ fún ọ látara ìjókòó àlùbáríkà. Wàháírú jàlí sí. Tọ́lọ́run kádàrá tó ọmọ Ìjókòó tó lóore nínú gbogbo òjókòó tí ẹ̀dá ajó láyé òun lọ́lọ́run ní kí àwọ̀ bára wáyé. وخير جليس لا يمل حديثه ìjókòó alukur'an tàfihàn gbọ́rọ̀ ọlọ́run lólóore nínú gbogbo òjókòó. wàtárí dáàdù yẹ̀bí dáàdù bí ìtajà mọ́lá. ibi oore rẹ̀ wà náà láàyò ma lò hadithu mọ́làlù èé báyàn látara wípé ń gbọ́ kó sú mi ọ̀rẹ́ mi. láàyò máa bọ́bá jẹ́ ńlọ́lọ́ ní èèyàn máa sọ kìí jámọ́lá. Bọ́jẹ́ èyí tá a tú lánàá ti sinmi. Bójú nìkan la tún ké lónìí yóò tún máa kẹ́wà bani kọ̀ọ̀fà kùkù kan. Ọ̀tárí dáadùn yàtí dáadùn fi ìtajà múlá. Ọ̀tárí dáadùn yàtí dáadùn fi ìtajà múlá. Bọ́lọ̀ ń bá wá kẹ́yàn. tó sèèyàn ní alálùkùránì alùlùkùránì ahàlùlọ́ọ̀hì fìlà àrùdì tí a bá ní sọ́lọ́hún ní àwọn ẹni tiẹ̀ lórílẹ̀ ayé àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run lórílẹ̀ ayé tí wọ́n jára lé ọlọ́run àwọn làwọn bá jogún fún fàyà bọ́lọ́n bá wá ṣèèyàn ní ẹni tí alukóránù ti di ẹ̀jẹ̀ àtomi ara ẹ̀ mútàmásíká gbogbo tí wọ́n ń ṣe ní ìṣedéédé sálùkùránù wí kọ̀gbẹ́sẹ̀ tayọ alukóránù àwọn kan ń bẹ wọ́n fi alukóránù sẹ́yìn wọ́n wà níwájú ẹ̀. àwọn kan ń bẹ bá síwájú àwọn tẹ̀lé. bàyá. ẹni wọn bá bá lùkùránù síwájú tó tẹ̀lé òun là lùkùránù wọn máa já yakudu ila aljanna. bàyá. kùránù ni ó wà á máa ọmọ ń ni máa kọ́ máa darí tí fi rí àlìjánu ọlọ́run wọ̀. ṣùgbọ́n ẹni bá fi àlùkòránù sẹ́yìn tọ́jẹ́ pé òní lọ wájú tí ṣe gbogbo nǹkan ẹ̀ bó ṣe wù ú láì fàlùkòránù wá kòránù ni yóò wá ti lọ́pọ̀pọ̀ yóò gbà ń pàkọ́ tí ó fi wọ̀ náà ọlọ́run. Bàyá ayọ́ àlè kọ́ rí. Bàyá ayọ́ àlè kọ́ rí bí mo dá máa lè ka. Mo ní lálàó bí kò lè á. akíọ akíra wa gbogbo ẹni ọlọ́run ń bá ti lẹ́ni tí ń ké tí jókòó ti alukùrán. bíi ìmọ̀ dámà àti ká. tó sì dìrọ̀ mọ́. mo jí lálẹ́ wò fi kúnlẹ̀ hálẹ̀ bá jí tí ń gbé kọ̀jẹ́ jẹ́ kọ́wọ́kọ́wọ́ fún gbogbo bí wọ́n wà sínú àwọn tí wọ́n máa pàlẹ́ alukoran wọ́n bá débi wípé àpò ṣòkòtò wọn èé fi koran bẹ̀ àwọn tí wọ́n máa tẹ̀bùjí ìlú ẹ̀ ìgbé tóbi wọ́n nítorí wípé àpò ṣòkòtò súnmọ́ àyè ẹ̀gbin méjèèjì ó súnmọ́ bí a ti ṣègbàsẹ̀ ó súnmọ́ bí a ti ṣe fún sáré wọ́n wá níbo ló da kálukùránù súnmọ́ wọ́n ní lọ́kàn àpòtọ́ bá wà níbi ẹ̀wù láyà òun a máa fi sí. mo jí lára òun ọ̀bí kúnlẹ̀ alẹ́ mo bá jí lára. mo jí lára òbí kúnlẹ̀ alẹ́ mo bá jí lára. àwọn bàbá wa ti jọ ohun tí ọjà wọ ọmọ kéwù ti sìn tálùkùránù ti ń já wẹ́lẹ̀wẹ̀lẹ́ nu ilé ẹlòmíì wọ́n máa sa kùránù kiri ilé ẹlòmíì ni tó ti já dànù àwọn àtàná àwọn máa mú wọ́n gbà láwọn ni wọ́n kọ́ wọ́n gbà láwọ bí wọ́n bá gbà láwọ tán wọ́n tún wá rán àpò fún wọ́n sọ sínú àpò yẹn wọ́n tún wá kan èso mára ògiri wọ́n gbé kọ́ mùjílà làwùn mùjílà làwùn táwọn àwọn káàtì bí wí. síkúnlẹ̀ halẹ̀ mo wọ́n máa ń pàtàkì kùránù ní síkúnlẹ̀ halẹ̀. ebe a ti gbọ́ rí inú ṣe sí ẹnìkan bóyá ńlẹ̀ Pakistan ni ọ ń lọ olórí orílẹ̀-èdè yẹn ni ọ lọ ń jọ náà wọ́n ní lọ́wọ́ rí awẹ́ alukuraanu kan lọ́nà ó sì ní wọ́n kéde lọ́la pẹ́ẹ́nìkan kan gbọ́dọ̀ lọ bí iṣẹ́ kí alùpùpù wá bọ́ ta kí wọ́n máa wá lù kiri kọ́ má jẹ́ pàwé alukuraanu míì tó wà ń bò míì tó já sí táwọn ò rí. ní kuranu tóbi dé. òjì lára òfin kúnlẹ̀ halẹ̀ mo bá jí la. Mojì lálẹ́ òfin kúnlẹ̀ halẹ̀ mo bá jí la. Akẹ́yìn bàbá tẹ́ bíá, ẹ̀yin ìyá tẹ́ bíá tẹ́ fi á sílé kéwú tá a fi dẹni tọ́mọ alukuraanu òkè àní á. àní àmàríyá wà ní kíkẹ́ àwọn àbá wa jẹ́ wá sí ní òṣèso. bóò san tí wọ́n ṣe tó tẹ̀sán tẹ̀yìn bàbá tẹ bí ọmọ alálùkùránù bá tó báyìí. àní ha ayọ̀ ni fún yín. Màríyá. ìdùnnú ní fún yín. wálé dáàkà alẹ́ yìí bàbá rẹ tó bí ọ ìyá rẹ tó bí ọ tí wọ́n dojú ẹ̀kọ́ náà alùkùránù. alẹ́ yìí máa ìtọ́lọ́wọ́ pé wọ́n ṣe fún bàbá alálùkùránù. ni wàá ó làwọn míì máa ń sáré kọlọ ha kuran kuran lọ kọ ha. Gbogbo tó bá ṣe. Nítorí màlábísọ̀ àníwá àníwá aṣọ oníranran. Màlá. Wọ́n tún wá dé bàbá ọmọ alálùkòránù ládé adé. Wọ́n fàdélé lórí. Á tún máa dá wọn mọ̀ ju àlìkí Wọ́n bá wù wọn lásọ dáa náà lẹ wàá náwó sí àwọn ekéwù lẹ lómi ń gbà dàrú àdánwò náà àyìnbó yí ẹmí ó tó ń téèyàn lo kọjá àbú fún ní mọ̀sáfẹ́ sanwó mọ̀fẹ́ mọ̀fẹ́ kọ́ yìí ó ké kùránù kọ́ gbogbo ohun tí ń bá ṣe tí ó fi mà torí mọ̀sáfẹ́ wọ aṣọ ẹ̀yì aṣọ yìí. ẹ̀sán bàbá wa ẹ̀kẹ́ tún gbìyànjú ni bàbá wa ẹ̀tún wọn sáǹgbẹ̀nà kí ó lọ ìyànjú ní gbogbo owó ti rí dáadáa wọn bá ti wà ní kíláàsì tí wọn ti àwọn ọmọ rẹ lé akéèké ẹlẹ àgbà débẹ ni kí o ti dúró o lè dúró dáadáa mọ àwọn ládàá ló kù tẹ́kàn máa gbà. mọ̀lá mi sọ wá rí mi ládàá jì wálé wọlá. mọ̀lá mi sọ ẹ máa ronú ti aná mọ kí làwọn ọmọ yìí ọ àwọn ìwé náà jọ ṣe. ọ̀gá wọn ti kó òfúfẹ́ jẹ ẹ̀wọ́n fi yílẹ̀ ni. Ah, ah. Ah, ládàá ti àdúpẹ́. wálé dáadáa látara àánú rẹ. náà ni okó àjọ sáàyè yìí lánàá tá ń gbọ́rọ̀ ọlọ́run àtúwá pàdé pàdé tá pàdé mọ, ọ̀rọ̀ ọlọ́run àti báwọn kan pàdé lánàá tá à ẹ bá pàdé mọ́ lónìí. ọlọ́run àdúpẹ́ fún ọ. alhamdulilayi. ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. èèyàn sàlátù wa àtúnkẹ́ àwọn tó ṣe yìí lára wa àwa fi bẹ́ẹ̀ náà rawọ́ sọ́lọ́run èyí tó ti fi mọ̀ wá nù mà lọ́mọdé àgbàgbé ọ̀. àmín. níta ti mọ̀mọ́jì àgbà pé níta tún fẹ́ mà ní màlúbáríkà táyì máa sìn ọ́ ọlọ́run fi mọ̀ wá o. àmínà. tá a fi máa tẹ̀ lásẹ̀ tá a ní lòdì sófin ẹ̀ o. àmínà. ọlọ́run fi mọ̀ wá gbogbo ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wá ọlọ́run jọ máa já rọrùn má fi gbogbo àlámọ̀rí ọ̀ràn wa má fi dà wá láàmú. àmínà. wọ́n ṣàánú yà sí rò

báwa sì sùn gba yóò sùn àbí ń jò lo lo lo sùn tó rí kílẹ̀ ọmọ ṣáájú ẹ nígbò lo sùn tó ọba ojú máa yé láàyè ẹ̀ má àfi tábà tó fi ilẹ̀ báwọn kan ṣe fi ilẹ̀ táwa ń ṣẹ́kù àwa là ń sùn ìgbà yóò sùn ibi àti dóńbi ọlọ́run tí ń bá ní sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ wàá Tọ́padà sẹ́yìn ló fi jìnnà dị Ibi àti dúró òní wà ládì. Àrísálà rọ́súlà ó bèlè wa wà ní ìnìlà hákì. Ọlọ́run lémi ọlọ́run. Òun lẹni tó jẹ́ pé àrísálà rọ́súlà ó bèlè wùdá. Àwa la rán òjíṣẹ́ wa, ìtọ́sọ́nà. Òjíṣẹ́ wa náà ni ànábì Muhammad. Títà àfihàn ni ní òbílíwò dá ìmànà. Mọ̀wùlẹ̀ wá kiri káàkiri náà ju Fùrọ̀kánù lọ. Kùránù tó gbé lọ́nà náà ni a fi ràn. ti tó mànà fún yàn anùlókù. Gbogbo ẹni àlùkùránù ọba tó ní fún títún wá káàkiri.

àtẹ̀sìn òótọ́ ẹ̀sìn tí ò ní rọ́nú tí ṣe Islam. Ìyóbi ìrọ̀wù aládìní kò lè Ọlọ́run ní tá a fi A fẹ́ kí ẹ̀sìn náà gbogbo ẹ̀sìn. Wọ́n la òun. Ìjọba àfi borí ẹ̀gẹ́ ṣe ni o. yóò borí gbogbo ẹ̀sìn nítorí wípé òun lẹ̀sìn tó ní ẹ̀rí tó lárùjárí ẹ̀sìn yòókù òní lọ́wọ́ gbogbo òfin tí ìsìláàmù mú wá ọmọ rí ẹ̀ náà quran bá a bá sì bá wọn ti léèrè pé kí ló fi wọn wọ́n sọ fún ọ wípé òfin àgbélẹ̀rọ ni ẹ kò síjà kílẹ̀ à ń takò àgbélẹ̀rọ ti ni gbogbo ń tẹ́ wá rọ ẹ̀rí ẹ̀dá láti inú bíbélì. wọn ò fẹ́ kọ̀sẹ́rì ń bẹ̀. ìrònú wọn tí wọn kà ń rò ní àṣàjọ tí ń pè lófin. nítorí pé sìláàmù lẹ̀sìn tá a gbé kárí hujja wàlbàràhìn ọlọ́run ni ó borí gbogbo òfin ẹ̀sìn míì. ó borí ẹ̀ lọ́nà wípé gbogbo ohun tí ń bẹ ní òfin ẹ̀sìn míì àfijẹ́ bàbá ní òfin ẹ̀sìn Islam. gbogbo ẹ̀lẹ́sìn Islam kónú. Ọlọ́run ní kó borí gbogbo ẹ̀sìn. Wàlá tàrí al-mushrikun. Bíborí rẹ̀ ọ̀bá tí yọ ẹni ẹ̀mí ẹ̀ bá gùn yóò rí. Yóò rí gbogbo ìkéde ẹ̀rí Jésù padà bọ̀ tọ́ba yé ni tọ́ba yé ni ẹlẹ́sìn mi ò ní ṣàdúrà ẹ̀ torí tọ́ba padà dé gbogbo ohun tí a ń kó jọ ní ó bì ṣubú kò gbìn án àyè ni a fi ń polongo ẹ kiri ìpadàbọ̀ Jésù àwa tó ìsìláàmù gan ló gbè pé yọ padà wá ìsìláàmù ló gbè torí tọ́ba dé. ìtọ́mọ yẹ ẹ̀ mú wá kẹ́yìn òní ọ̀wà máa torí pé ẹni tó bá ní ìgbà òun ló lòfin. ìgbà tí ànábì ti lọ òfin ẹ ti lọ. ìgbà tànábì wa Muhammad là yi. lò yìí. ni mo fi máa ń pọ́ kọ̀ọ̀kan táwọn bàbá pé ẹgbẹ́ kan jọ̀hún. ẹ ó kọ́ tó bá mu ni. wọ́n ní ẹgbẹ́ ànábì ló nígbà ó kọ́ tó dáa ni. ẹgbẹ́ ànábì ló nígbà ẹgbẹ́ tó wọ́n sọ kọ̀ dá ìpẹ́gbẹ́ ń da ó kọ̀ ló ń da olówó àmbẹ́ wò. ó kọ̀ ń da tọ́lá ànábì ló nígbà gbogbo wa tó tún ń lọ bòmíì tó wà mọ́tá sí ọ̀hún bá ní tìgbà ti lù bẹ́ẹ̀ ló gbà. lọ́kọ̀ tó ti lọ ní sẹ́wọ́ sí. ọjọ́ máa bọ́ mọ́sáàsì. Bàmá jẹ́ pé ń gba alẹ̀ bá mọ́ tọ́jà bá tán lóòótọ́ wa máa tọ́ra. Ọjọ́ ti tú tán lọ́wọ́ tó wa máa tọ́ fẹ́ ara kálukú ti túká. Ọkàn yìí kiri látàárọ̀ lọ́jà. máa wa tán ra gbà. Gbogbo ẹ̀sìn pátá òun láwà fi ìsìláàmù borí. Eléwọ̀n hàn sí a ìdànùsùlù lè Njọ́ ànábì Ìsá tó bá sọ̀kalẹ̀ dé yọ sọ̀kalẹ̀. Ìwọ mọ̀wùlẹ̀ Mùsùlùmí mi nítorí kiri yó. lè pe ń wí wá. àdìsí pọ̀ sánẹ́bì ti jó yá pánẹ́bì ìtàn padà bọ̀ kọ̀bá ń ṣe déédéé ní kiri yóò ń wí ìsìláàmù ti àyè sẹ̀sìn ìjàmbá mí nǹkan bá ṣe rí ni ó ṣe fi kọ́ a àbúrò àmì bá ṣe kíní wò bí nǹkan bá ṣe rí òun lẹ̀sìn wá òun ni ó ṣe fi kọ́ a ànábì yìí sáńbọ̀ ní ń bọ̀ wá ṣe tó bá dé gbogbo àgbélébù ní ń bọ̀ wá kán máa rí ọkàn fẹ́ fànàbí ìsálà láyé níṣẹ́ sí ni tọ́ba bá gbélébù tiẹ̀ gan tí ò tí kan ṣáájú kó tó kán lọ́ba bá ọ̀fẹ́ fún ìsà gbogbo gbogbo ẹlẹ́dẹ̀ gbogbo tó ẹ̀ ń pánlé gbogbo ẹ̀ ni ó bí dànù tọ́ba dé. ọbọ ń igi lásán lásán ọba yọọ ma gbó kọ gíwùn nígbà àwọn kan bá ń sá igi wọn ọba ọba náà bí ọba sọ̀rọ̀ pé lámarin rèé Yahudi kan rèé lẹ́yìn mi sọ gbọ yóò sì sẹ ọkàn àlè má bẹ àbọ̀fẹ́ yìí tá a bá tààrọ̀ rún nǹkan ti tọ́nu. ẹ ẹ lọ́wọ́ àní tọ́lọ́wọ́n bá mú dídé tọ́lọ́wọ́n bá mú dídé rẹ̀ súnmọ́ a ànábì ìsáni wí o tọ́lọ́wọ́n dídé rẹ̀ jìnnà sí tó ń wí òyìn ọ ni fi dé bá ọ nǹkan sí ọ. gbàdógbàdó gbowó àgbàdo lọwọ lọ́wọ́ olówó ẹ̀nu. wàlá ó kárí ẹ̀lmọ́jìrìkún. nígbà ànábì yìí sábà dé oní ọ̀wà hàn sáyé pé ọlọ́run ti fi ìsìláàmù borí gbogbo ẹ̀. torí kò ní í sí nǹkan kan mọ́ nígbà ní tẹ́ ń pè lọ́lọ́run tóun náà forí kalẹ̀ tí ń kírun kí ló tún kù lọ́pọ̀ kí ló wọ kí lọ́pọ̀ etí ọmọ. ẹ kò pa olórí ọdẹ ìgbó tùkánù. ó ti parí gbogbo ọmọ ọdẹ wọn ogun kó lórí lọ́nu. ولو كره المشركون يا أيها الذين آمنوا كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة wàlá yóò fi kún náà bí tàbí lè láàyè bàbá kiri ọ̀hún ní àdá bí ní àlè. Nígbà níbi yìí sábàdé, òun ni yóò wà á hàn kápò pé ló ní ìgbà. Kódà àwọn míì gbà pé kó tó di ìgbà pé nítorí máa dí, òun ni kí táwọn tó dé àwọn méjèèjì ọwọ́ àjọ pàdé lẹ́yìn bá wá ní máa di ti dé ẹbí léèrè kò sí ìṣá náà ti dé ṣé wọ́n ti pàdé ọ̀rọ̀ tí ò ní yàn tí ò ní wàhálà nù wọ́n jọ pàdé kódà àwọn èèyàn máa pe ànábì yìí ni ní ọwọ́ kírun fáwọn ànábì sọ́wọ́ a máa sọ fún wa pé ìmáàmù kún mi kù ìmáàmù yín bẹ́ẹ̀ lóyún. èní kírun fún ẹnì kankan nínú umma Muhammad ikraman li nabiyyiha Muhammad. mo fi sàpọ́nlé ànábì tó ní àlùmọ̀ yìí. wọ́n wà á tọ́ka sí wọ́n yìí sọ́ọ̀lì fún wa níjọ́ náà. àwọn sì gbà. wọ́n máa dúró lérí pé wọ́n wàá gbé kápé dantẹ wíwù tẹ́sẹ̀sẹ̀ retí pé sáwùdì torí máàdì ti dé tẹ́fẹ́ gbélé ní pé wọ́n jọ dé láàmáàdì ìlà ìta kò sí ti ń jẹ́ máàdì ìta náà ni wàlá ìta ìlà máàdì ìmọ̀ púpọ̀ ṣe jọ papọ̀ ẹ kọ́kọ́ wù ọ̀rọ̀ wọn ẹ kọ́kọ́ wù ọ sanabi ni wọn máa sọ náà sùn ó kọ méjì ní pé kò sí ti ń jẹ́ ilé gbogbo kò sí ti ń jẹ́ zéèdù òun náà ní amúlù kò sí ti ń jẹ́ amúlù òun náà ní zéèdù ó yàtọ̀ síra wọn. àdìsí ilé yẹn dámàdí láyíká gbogbo àwọn àfáà nǹkan yé wọn lé òsàn yẹn. dísì tí ọ̀lẹ́tẹ̀ lẹ́ni dísì jagajaga náà sùn jagajaga ni. bá sì fẹ́ tẹ̀síwájú ní ẹ̀kọ́ tí ọba yóò èmi kí mo wí lọ́wọ́ tí a fa àwọn bẹ́yà kí owó tí a rẹ̀ tó nínú tí a nínú àdéhùn bẹ́yà kí lọ́wọ́ kìtàbù lẹ̀ bá a fi wà lóṣù nígbà tí ń sọ̀rọ̀ gbéǹde àlìkíámà bẹ́yà kì ti sọ́ńbẹ́ ó ládìsí tí ọ̀rọ̀ lálàáfíà ni lè la máa di ìlà ìsá. ìdánimọ̀ ìdánimọ̀kẹ̀lẹ̀ ní àwọn fi sọ fún ọ pé nígbà màdán ti gbà pé máa di ti dé ọ̀sẹ̀ ní ìdíkọ̀ oṣù má pé ìsá kan tún bọ̀ kò sí ní máa di ju ìsá lọ kò sí ìsá kankan ju máa di lọ. ọ̀la inú àwọn tó gbà orú àwọn àfáà tí wọn máa ń sọ nípa àdéhùn náà gbà wípé ó ẹni tí wọn wí wọn wà tì mọ̀jẹ̀ wúmu ni àmì tí ń jẹ bẹ́ẹ̀. àwọn àtìrí àmì tí ń jẹ muhammadu bùnú khalidi àjánà àwọn àti mọ̀jẹ̀ wúmu. ntọ́ba di ìsìn jẹ́nu kò sí tán ọmọ wa ló lọ́gbà wa látọ̀dọ̀ àbánu ọmọ ọmọ àbí àyàṣ òun ń bẹ ṣùgbọ́n mọ̀tìrúkù ni bẹ́ẹ̀ bá gbọ́ gbọ́gbà ní ìsì wá wọn lè fà ní ìsì ẹ̀ nílẹ̀ nísàdí sì téèyàn téèyàn dì mọ́ wọn. ẹni tá a mà wọn wá lọ́gbà ní ìsì wá lọ́wọ́ ẹni sáré pé tó bá sọ̀rọ̀ á fọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ sáré kàkà ní ìsì. ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ àdìsí tó ti rọ lápá tọ̀rọ̀ lẹ́sẹ̀ ní afọ́jú ń dẹ́ta arọ ló tún dènà olóhùn fẹ́ pẹran kí lè tí ó lù sílẹ̀ pàpàrọ̀ kí ló bẹ́ẹ̀ kó ló tí ó tún wá bàjẹ́ sí i, lóhùn gbà wá wá àtànù ntòsúnmọ́ mi kọjá àlàhásánù ní bàtìrì tàbátànù kẹ ẹni nínú àwọn tábì yìí tí ò rí ànábì ọwọ́ agbé àdìsí fún sàbẹ ọwọ́ alóhùn gbọ́ dánàbí sọ̀rọ̀ ó tó di mọ̀kọ́tì àìsàn di mẹ́ta dàgbé nǹkan ntòsí àdìsí mọ̀kọ́tì. onílámádì. ìlà ìsà. Hmm. Hmm. àdéhìsì ti pọ̀ tọrùn lálàáfíà tó di ayé a pé ìsà ń bọ̀. ìsà ń bọ̀. màdínà ó dìde. màdínà ó dìde. ó sì jọ pàdé. ẹ̀sìn àdìyàn mu ọlọ́run ní liyunzira wo aládì mi kò lè yí. liyunzira wo aládì mi kò lè yí. ọlọ́run láàfẹ́ afisilamu afiporí gbogbo ẹ̀sìn. wàhálà òun kárí. kárí alimusiriku. ọlọ́run ní bí ọ̀sẹ̀ bọ́ fẹ́ bí wọ́n kọ̀ islam ni ó ìyá wa bọ́ bí ayé wa lẹ́ni náà mẹ́nu.

òun náà ní a fi máa ń pe àbáàsì náà ní hebrew lẹ́kún mà nítorí ìmẹ̀ bó ṣe tó. ọlọ́run bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọ́rùbá bíbélì nìyẹn lọ́dọ̀ tàwọn kiri yó wọ́n mú jámú rọ́ọ̀hì ọwọ́ láti inú rọ́hàbù ẹni tí pọ̀ dájú hmm. wọn rọgaban wa nípa yọ wọn máa ń kùlù náà mo sí ọ̀pọ̀ ọmọ àwọn àfáà náà máa dowó àwọn èèyàn lọ́nà lọ́nà náà ni ká ẹ̀ òkú ìjọwọ́ àwọn èèyàn lọ́nà ni.

wárùbá na olùpáyọ ọlọ́run ni wọ́n á láyà kò lọ. tí a ní a máa fi wọn wọn ẹ̀kọ́ àwọn tí wọ́n lè dé wọn àwọn Yahudi àti Nasọ́ra ni náà ti láàfáà àti ẹ̀làwà náà ní kíni lání ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ náà ìdá mẹ́wàá ìdá ogún ìdá ọgbà owó gbá owó àwo ọkọ ẹ̀dùn wọn ò lè rẹ́rìí fún. tẹ́jẹ́ kó gbogbo ọ̀nà àtijẹ́ bẹ́ẹ̀ náà lèyí táwa náà gbangba sìnkú tán. bó ṣe ní lọ́dọ̀ tí a náà nù ibi ànábì ti olókùú tọ́wọ́ kalẹ̀ tó lóhùn wọ́n máa mówó wá ẹgbẹ́ ọ̀sán bí ó bá wà. Níjọ́ ànábì bá ṣe é inú ẹ̀sìn ti àná. Ojú ọ̀nà àti jowó àwọn èèyàn lọ́nà ìtọ́ni. Àbí á ah. tún pa adájọ́ kan sí ìjọ́ keje ogójì ọjọ́. Ojú ọ̀nà àti jowó àwọn èèyàn lọ́nà ìtọ́ni. àfi tó ọba lè sọ fún mi pa nàbì tó kọ́ àwọn èèyàn jọ lẹ́yìn tó kúkú náà jọ kejì tọ́ra ti ṣe mọ́ wa. tàbó kọ́ àwọn èèyàn jọ lẹ́yìn ogójì tàbí wọ́n ń rántí ẹ̀ lọ́dọọdún bí wọ́n ṣe kú ẹ̀. ìjókòó ìrántí òkú bàbá wa lágbájá mò lọ wà ọgbọ́n àti jẹ àwọn àfáà ni. àyà ló tú láàṣírí wa o èso wá sí o. àfa àwọn ọlọ́nkẹ́ lọ́nà ọ̀run wọn ní túnà àṣírí lálùkùrá túnà àṣírí ọmọ túnà àṣírí èèyàn alùpùpù náà máa mú ti à ń bẹ̀ ni ọlọ́run bá ti báyàn tó ń retí àlìkí àmọ́ tí wọ́n bá ti ń wí tó inú ni wọ́n máa ń fẹ́ àwọn bìlìbáàtìlì. ẹtù bẹ́ẹ̀ ṣe tán bẹ̀rẹ̀ nàhárù lè kọ́dírì wọ́n ti wọ́n ti bẹ̀rẹ̀ ìjọwọ́ àwọn èèyàn lọ́nà ìtọ́ ni táwọn ọkọ̀ òfin àjọ fún tilẹ̀ láti lè kọ́dírì táǹbìrì wọ́n mọ̀ lọ́wọ́ àtàwọn ebi kálukú ó ṣàdúrà ni wọ́n ti kọ́ kò sínú ẹ̀sìn káṣẹ̀ tó kójọ nítorí eléhùn ń bò lọ́wọ́ gbogbo ọ̀nà ìjẹ́ lọ́nà àkọsẹ́ ni àtàwọn wọn náà kówó pé owó lè pé àbí. owó pé. òun là ń wá kiri. èso. wàyà tó dún náà tàbí lè la. ọlọ́run ni wọ́n sì máa fi kọ̀ báwọn èèyàn láti lè dúró sójú ọ̀nà ọlọ́run tọ́tọ́ torí wọ́n máa rò pé táwọn ṣe òótọ́ dáadáa. والذين يكنزون الذهب والفضة ọlọ́run ní gbogbo àwọn yakínùsùn àdáhàbà wà lè fi dọ̀ ọlọ́run ní gbogbo àwọn tí ń kówó gold. wọ̀lẹ̀ fi dọ̀tà. tí wọ́n ń kówó fídọ̀. wọ̀lá yóò fi gbóná rí dàbí nìlá. yakínùsùn náà tí wọ́n bá lè yan kànáza nǹkan. ìtàwọn ń kó jọ tí ń ṣe ní láǹfààní ni ṣùgbọ́n fún ọgbà tí wọ́n bá fi ti nǹkan àdáàbò àlùkìdọ̀ ni wọ́n máa fi ti nítọ́jẹ mówó ṣùgbọ́n kò dúró lórí owó nìkan tọ́lá ànábì lò ànábì ní àlá okùn bírù fún ṣé ń fún yín ní ìhó tí fún yín nírò bìkẹ́rì máa yá kínú zòlìmáyò ìtòlóore tí èèyàn máa fi pamọ́ tí ó pè mo ní ìdìpamọ́ kà sínú orí ọmọ àdùn tí n sọ fún yín àgbàdo ní sọ fún wa ó ní náà ní àlùmọ́rẹ́ àtúnṣọ rẹ̀ kí wọ́n lóbìnrin ni. olólóore tolóore ó fi máa rẹ orí mi ìwọ kéèyàn e fàyà balẹ̀ lè e gbádùn wọ́n máa rí ọtún wọ́n máa gbá ọmọ gbádùn kankan báyìí báyìí ló ti mú ṣùgbọ́n obìnrin rẹ ló ní òfin ọláyà balẹ̀. Àjọ tí àbàbá ti dá wákàtí yẹ. Wọ́n ní bóbìnrin bá ṣe rere sọ̀kọ̀ láyé, hmm. bí ò sì ṣe rere nílé ayé. Báná bá lọ tán àtọ̀ àti ìbọn gbogbo rẹ̀ ó sì yọ lára hmm. àwọn ọmọ. Àwọn pẹ̀lú àfipamọ́. káyérù ànábì ní o tó lóore tẹ ẹ lè dá pamọ́ tẹ ẹ fi pamọ́. àtúntò ní mọ́lẹ̀ àsọ́lẹ̀ à lọ́gbọ́n òun wọ́n tó tí tó tí fẹ́yàwó ibi ẹ̀ dágbà ọ̀ka ló sì ń wá kiri tó tó pẹ́ jẹ́ ìjọ máa bọ́ ọjẹ́ láfún àti ọmọ afọ ẹ̀kọ́ gánà ló fò ẹlòmíràn ni òun gbé ìdí ìdí nìkírí. dìgírí ó dà ní wá kiri ó máa fẹ́ yàwó dìgírí ó dà níbo ni wọ́n ká kàwé dé ó wà lá ńgbọ̀ báyà tí wọ́n wà máa sọ fún pé ẹ̀rọ jókòó jẹ́ ọmọ bọ́ bọ́ bọ́ ló ṣe rìn ní o mi ṣe gbẹ́ ọ ni. àsọ́lé máa lọ́wọ́ máa wá yọ kọ́ga ọba kúrú tó ga tí ò wúlò wọn. ọ̀wọ́n nǹkan ọbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn ọ̀sá fún ọ̀rọ̀. anábìíní tẹ ẹ bá ń bẹ tẹ ẹ bá ń bẹ lọ́hùn wáfájì mi ìlú tọ̀la ẹ di ẹ sùn fọ́lọ́ ni pé wọ́n lọ́hùn fún mi lóbìnrin ni. ọ̀rọ̀ ọmọbi tí oore wà ọlọ́mọbi oore wà bóyá bíi èyí tí wọ́n ń wò ó bóyá bíi bìtínà ẹ̀ wà lọ wọ́n sì ní gbọ́ báńkì ìlú máa ń tọ́ba lórí nǹkan wí o olóyè tó dùn mọ́ tó dùn mọ́ sọ ọ̀fẹ́ tí ó dùn òní ọ̀fẹ́ ọwọ́ àmọ́ ọ̀fẹ́ náà kọ́ jẹ́ sọ́ọ̀lẹ̀ ojú mi ní rí ìwọ náà sì jẹ́ rọ́jù ló sọ́ ní o ìwọ náà jọkùnrin rí jọkùnrin rí tó máa dalé wú. Ọlọọni ní wàlàdínà yakinuzuna dáhàbà wàlífídọ̀. wàlàdínà yakinuzuna dáhàbà wàlífídọ̀. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n kówó gold owó fàdákà ó sàn bí ìjọ ọ̀nà àwọn èèyàn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń wà. ọ̀ka ní ebi

dẹ́gbẹ́ àdìdì gbogbo bẹ́ẹ̀ ọ̀pọ̀ béèrè béèrè ẹni ebi palọ́pọ̀ ló béèrè dẹ́gbẹ́ alẹ́rẹ́ ọ̀sùn dá àdìdì wájú mi. Bí ọ̀bà rẹ̀ ni ẹni tó yẹ pé tipátipá níbi ń jẹun yóò bó ló ti ṣe jákà. Nàìjíríà láti máa gbọ́rù béèrè bá. Àwọn ọ̀yọ́ jákà ń bí kan tí wọ́n ní rẹ́ni tí wọ́n fún ni, ibi ni ẹ̀rù wá fáwa láwọn ọ̀rẹ́ tí wọ́n fún un abẹ́rẹ́ lè lọ máa káwọn máa wọn lọ nínú bàálù wọ́n máa jà sí láti máa jà sí náà. màtàtà àbá ọmọ yé màtàtà ti bẹ òsì ẹlòmíì gan gbàgbé kí ó tọ́ lọ ké ní ìsìnkọ ronú ẹ̀ gan mọ́ ètò màtàtà ló kù àrìnká lórí ìyá òsì ní والذين

lọ́nà ẹ̀fọn ọ̀run ẹ̀fọn ọ̀run ìró ìró ìdùnnú yà pé ẹlẹ́dẹ̀ lérò ọjọ́ tíá gbogbo òdì ìjọ. Àdáàbò wà lórí jọ. Àbátìlú dáàbò kan tẹ́lẹ̀ náà owó tó ń kó jọ kò sí kankan tí a fowó tó túmọ̀ sí dó. Òdìwọ̀n dáàbò láti nu dáàbà ni. lọ́dà máa ń dà lẹ́ríkà má wà sọ́la ìlé. owó nù tọ́ba jẹ́ kó jókòó sólè dọ́dọ̀ wa lọ gbọ́ lọ tó kó lẹ̀ tó ti pa rẹ̀. efcc bọ̀ wá jà wọ́n jà náà ni lójú ẹ̀ wọ́n padà lẹ́yìn rẹ̀. Hmm. dàbọ̀ wàá ní òun وأنتم الناس قد مالوا وأنتم الناس قد مالوا إلى من عنده مال ومن ليس عنده مال وأنتم الناس قد مالوا وأنتم الناس قد فاتوا náà kí nǹkan lọ ni fáádọ̀ nítorí òru tó lọ gàrà tó yọ gẹ̀rẹ̀gẹ̀ dáhàbà máàlà nítorí kò bí afisi ẹni ní lọ́wọ́ ajókòó di tó ń jí lóru tó ń kàkàkà lọ́sẹ̀ sùn sí náà fi làtàjú ju mẹ́lẹ̀ òkú lọ́dàmà yín dákà máa wà nígbàdérí kà máa wà sọ́lá ìlú. Gòlè dọ́dọ̀ ẹ̀. láyé ìrìnàjò kó kúrò lọ́dọ̀ ẹlòmí mú òkú ọlọ́dọ̀ ẹlòmí lọ́dọ̀ ẹ yóò kúrò lọ́dọ̀ ọtẹ náà yọ lọ́dọ̀ ẹlòmí. gbogbo ṣe nínú ìtarajẹ ni kò wá ra ọlọ yóò jáde fúnra náà ló ti díẹ̀ díẹ̀ ni ó lọ ọlọ́wọ́ òdòwó ní ti dúró yóò lọ ó sì padà náà nìwọ náà tó sí ìgẹ lọ́wọ́ àkọ́kọ́rọ́. Ọlọ́run láwọn tó jẹ́ pé yàkìnì zúnà dáhàbà wà lè fi dàn. Pàlẹ́bí iná yàkìnì zúnà dáhàbà wà lè fi dàn. Tí wọ́n ń kó ayé wọn ń kojọ. fi dàn. ìpínlẹ̀ ṣùgbọ́n bá a ṣe pé sọ̀kalẹ̀ fún wọn sọ̀kalẹ̀ fáwa náà. torí gbogbo wa náà láìsàn yẹn òun ní í tí wọn ò yọ sàkà torí sàkánù jẹ́nsà ń kó jọ wọn ò yọ sàká. ṣé májèmú mẹ́rin òun ni sàká sì fi dọ̀rọ̀ yàn fún yàn àkọ́kọ́ bẹ̀rẹ̀ kò rí yà òun ọmọlúwàbí owó tẹ́rú bá ní sàkọ́ wọ̀.

sàká ìwọ́ ó sì ń jẹ́ nìṣọ́bùn sẹ̀límù mínàdáyì. kó pé iye òdiwọ̀n òdiwọ̀n tí sàká wọ̀ tá a wá tú òdiwọ̀n wò tí méjì ò sí lọ́rùn ẹ̀. sàká ò tí ì kọ́ ọ́ lọ́ọ́ bá jẹ́wó gbèsè lọ́ọ́ jẹ́ ní ọkọ́kọ́ lọ san ọba àtàkánù. lọ án wo gbèsè tó jẹ náà àwọn wa kan tán tí tọ́sẹ̀kù bá wọ òdiwọ̀n tí sàkáwọ̀ ló tún lẹ́tọ̀ọ́ kọ́ yọ sàkáàtì. ọ̀gbọ́dọ̀ kéde kó rùdé ó àwọn ní ọ̀kọ́ wa bọ̀ ọ̀nà kí ló ń rùdé. ti san owó والذين يكنزون الذهب والفضة èyí èyí èyí yọ sàká àtà yàhùlù àlẹ alàlìmá yàhùlù bára mi ti sọ fún wa. téèyàn bá ti wá yọ tán ṣáà tó lè pè ní kánṣu mọ́ yàkínní zuna tó lọ wí. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afa máa sọ ó torí àsìkò. wàlá yóò fi Ọ àbí nkọwo lè ni. láyò fi kùnà àbí sàbí lè na sójú ọ̀nà àtọ̀lọ́hùn. bàbá ṣe lò bí àwọn àwọn ọmọ ya dúró lórí nǹkan mbẹ agbọdọ àgbọ́dọ̀ wò báyìí pé tí ń bá bọ Ọlọ́run ní àwọn tó jẹ́ pé yakini zuna dáhàbà wà lè fi tọ kí wí lẹ́yìn. wàlá yóò náà. ní wàhálà yóò fi kú nàá fi sabilillahi. bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ nù òye tí a ní ní táwọn àrètí ni wàhálà yóò fi kú náà wò má torí dáàbò wà lè fi dọ̀. nǹkan méjì ló wí sáájú méjì náà lọ yọ padà wí lẹ́yìn wàhálà yóò fi kú náà wò má gbẹ́kẹ̀ iná méjèèjì ṣùgbọ́n yóò fi kú nàá ọlọ́lọ́run wá wí. èló wí ń bẹ̀. níbẹ̀ yẹn wọ́n gbà wípé àwọn àbá àgbà wípé ọ ń lọ fi há ń lọ bá fi dọ̀ ni mímbà àhámù fi dọ̀ wà àhámù. bínú dáhàbù toró kó kun kó nínú dáhàbù sínú dáhàbù ni òkú fídọ̀ sínú o wa ámù wọn ní bí bá bi pé kí nǹkan o wà kọ́pọ̀ olú ẹ̀ náà wà ní alùpàkùnrin obìnrin ọlọ́run ti ní wọ́n sà inú bí sọ́búrì wọ́n sọ̀ láàdì kí fi tẹ̀lé olùwà yìí nà á lákẹ́. ẹ̀mí ọ̀tún ni ìlà kọ́ ṣe sísà ló wí

tìjára tán àwòláwa ẹ bọ́bí lóhùn àti bọ́ọ̀lù èké wọn tìjára tán àwòláwa kí á ló wí lẹ́yìn ìfàdù ilẹ̀ ìhà ètò ìyá máa retí ní ìfàdù ilẹ̀ ìhìmá ọ̀pàlà wulẹ̀ ọwọ́ ọ̀rọ̀ a ti lè sọ wípé níbi wà láàyò fi kú náà sẹ́mi pé fídọ̀ dáàbà wà lè fídọ̀ oko dáàbò ọ̀pọ̀ oko fídọ̀ ọ̀pọ̀ ajẹ́pọ̀ ó ti dọ̀pọ̀ owó tọ́pọ̀ alẹ́ jámù tẹ̀kísírì ni jámù tẹ̀kísírì sì kí ni obìnrin nítorí pé owó ti pọ̀ owó tó pọ̀ ńlọlọ́run fi lọ wà láàyò fìkú náà ayé àlẹ́ àmúwá lòlùkẹ́sí rà lè màkìlóńsà owó tó pọ̀ tó sí kíni tó kó jọ lọ́ba èyí ò tàwọn ọmọ akéwù ọlọ́run ní wàhálà. yóò fi kú náà bí sàbí lílá yìí bàbá ṣe ọ̀ bí àdá. ọlọ́wọ́ ní kèé wá na kèé na tó kójọ yẹn kèé na sójú ọ̀nà ọlọ́run. bábà ṣeré wò mú bí àdáàbì náà rí. lórí ọ̀rọ̀ náà làdábì náà lọ́sàdí tèlé lórí ó ní bàṣírí lè kà náà ẹ̀dùn àwọn tí wọ́n máa ń kówó jọ bìkà yìí ń fi lòórì yìí ọ̀gbágbára aná láàfin tó ẹ̀yìn wọn. fi lòórì yìí láti pọn wájú yáhùrú jù mí ń jù lófi yìí àlùkọ́ jáde lẹ́gbẹ̀ẹ́ àkíbọ̀ wọn ní ní jù lòórì látẹ̀yìn yọ jáde látẹ̀gbẹ́ wàbíkáyé mínkì bálà àkàfà ìhì àtòfin náà máa rì wọ́n máa ra wọ́n láti pàkọ́ yárúdùn ní jìbá ìhì rùn tí wọ́n máa tí wọ́n máa jáde tí náà wọ́n máa tí wọ́n máa jáde níwájú wọn ìpàkọ́ láti fi náà ra ṣùgbọ́n ẹ máa rí fírémù àhán iná ẹ máa rí níwájú wọn. dọ́rí àìnáwó náà ni. Yàwọ́mà yóò máa léyà bí nàrí jahannam. Nànú, àyà nànú. Wàtúkú wá bí àjìbá òun. Wàdúró kò ń wàdúró wọn. Láàdá máa kàná tún lè áfúdé bọ́. Fàdúró máa kún tún dákínizú. Ọlọ́run ní rán wọn létí ọjọ́ kan bọ̀. ọjọ́ tí yóò má ọjọ́ tá a máa kó ná wọn. Fi náà rí jahannama nínú yóò torí ìmáwù ìmánà ìkọlù ni nígbà téèyàn ń iná. a يوقد عليها في نار a أما كنفوا أما كنما nínú nàjà nàmà. Fàtókè wá bí a jìbá òwò mú. Tókè wá bí a yọ máa jó kí nǹkan máa kọ́ máa jó àwọ̀ ní a máa ń pè bẹ́ẹ̀. Lànà bìbí ní áhírù dàwáì àlìkáyì. áhírù dàwáì àlìkáṣù bá a bá ń sọ̀rọ̀ sí nǹkan ọsa èyí dàbí kẹ́yìn pé ni a máa fi náà tẹ a máa fi náà tẹ ara ń gbà mí láti fi ṣèwòsàn áhírù dàwáì àlìkáṣù ó ní kí wọ́n kà rẹ̀. fàtúkì wá bì á jìbá òhún ọlọ́run lá máa fi nára wọn á máa fi ra wọn jìbá òhún níwájú wọn àtìlẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn àtìlẹ́yìn wọn ah. tí wọ́n bá ti wá ń Iṣẹ́ ìfi pamọ́ fúnra yín nù. Níjọ́ tó ń dé owó mọ́lé, iná ló ń dé mọ́lé. Níjọ́ tó ń kówó òru pamọ́, iná ọlọ́run ló ń kó pamọ́. Ààbà máa kà ní ti tó ń lé àwọn òṣèlú. Aṣọ́jọ́ ẹ̀dá àdẹ́bùwà Muhammad. Nínú àdíjì tí àpò òrìra gbà wá. Ọlánàbì ní máa mi sọ ìbì dáàbì. Ọ̀tẹ́nìkan tí ó lòwó góòlì tàbówó fàdákà nílé. Láyò ádìmí ní àhàkàhà tí ọ̀fọ́ lọ́nà lẹ́tọ̀ọ́ ti mẹ́. Ọ̀yọ́ sàkẹ́ kò sí ilá ìdákàna yawmul kìyàmà anábìbí ní tọ́ba dídú àlìkìyàmà sófin ájìlá ó sọ̀fà ìhùmí náà ó sì awẹ́ ẹná fún wọn awẹ́ ẹná ó sì fún bọ̀wúmíyà léra bínárì jahanna wọ́n máa fi jó pẹ̀lú kí wá bí ajámbà wú wájẹ̀ bí náà wọ́n fi jó lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi jó wájú wọ́n zára wú ó fi jó lẹ́yìn. كلما بردت أعدت له في يوم كان مقداره خمسين ألف سنة ما بجو تانتين تو wọ́n tún máa bá yí padà wọ́n tún máa tún sí fún lójoojúmọ́ ọgbọ́jọ́ kan sì rèé òdiwọ̀n ọjọ́ kan níjọ́ àlìkìyàmà síbẹ̀ èdè ọjọ́ ọ̀tayé àmùsínà alifasana ọjọ́ kan tàlìkìyàmà ó ṣe déédéé fifty thousand ọjọ́ ayé ó sì parí ẹ̀fọ́ ó ní mí má dàkùtù lọ́jọ́ ayé tẹ̀ ká náà ni ó ìjọ ẹ bá ka fifty thousand ọjọ́ ayé òun ló ṣe déédéé ọjọ́ kan tàbí àná. Nígbà tá a wùdú. Àtá yòókè dọ́ bẹ́ẹ̀ nà lè yìí báyìí. Wọ́n máa fi náà tẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ tó ń ṣèdájọ́ onídàájọ́ ìdájọ́ tó ọkọ̀ fi bẹ̀rẹ̀ lé òfin ẹ̀kú sọ fún pa àwọn tí ń kówó òlù pamọ́ lóò sì sowó òlù gbogbo owó bíjẹ̀bí lówó mọ́tàkì tó lójú rúmọ́lẹ̀ mọ́mù náà lọ ẹ̀wọ́ òjọ́ ẹ̀wú fún pé tí ó ṣẹlẹ̀ tó náà nù yùkìwá á.

Ah, ó màmí á ti ṣe ń bọ̀ bára lè yá lọ. nígbà bá wá tẹlé òfin tán wọn kò wá pọ̀ náà bíi tí ọlọ́pàá bóyá àlìjá náà ni àbí náà ọmọ jọrọ wọjá náà. kódà àdìsí kan wá lóye tí ìmáàmù buhari gbé wá ń tẹ̀ ó ní ìmọ̀ sábà làwù wọ́n fi ìsàkà rẹ̀ òwe òwe akíráwù wọ́n fi òwe ètò ṣùjá ana àkàrà ètò olóró tó burú lọ́wọ́ pé a máa sọ kọ́ máa sọ yọ a máa wí fún pé ana máa lùkà látò zaki wà ànàkàn zùkà láàtú zákì yóò máa fi sọ. àlùkà hmm. láàtú zákì àlàkàǹsùkà láàtú zákì. èmi ló wẹ́ tó kójú ọjọ́ ọ̀yọ́ kàkẹ́. àná màlúkà láàtú zákì. Àlàkàǹsùkà láàtú zákì. èmi ló gbọ́ káńsù ẹ̀ tó kójú ọláyé tọ́jú ọ̀kàkẹ́ ìdùnnú àmọ́ sọ ọlọ́run sọ gbowó dejò hmm. ṣé àgbẹ̀ nǹkan sẹ́nu mi. àmọ́ àmáyé àmáyé millions. sẹ́nu mi tó jí gbogbo ẹ̀ ní ó Ana maluka la ana kanzuka la tunzaki. owó èmi owó ẹ̀ tó ọ̀jọ̀ tọ́lọ́ ń tó ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n jẹ wọ́n gbádùn gbogbo kòtò ló kún gbogbo títì gbọkọ lọ́bàjẹ́ àrọ́ náà ẹ̀sìn ìdíwọ́ jọ ẹ̀kọ́wọ́ òdútá àrùnmi ẹ̀rọ mú àwa ni owó òní dejò yóò di kìnìún yóò di kìnìún. ọlọ́run ni wọ́n sọ fún pé ádámá kàdá sí tán lé àrùn tó ṣe ìtẹ́ ìtẹ́ ìtẹ́ ẹ̀fọ́wọ́ ara yín fànú. Fẹ́lúkù máa tó ń tún dákínì tún. Ẹ máa tọ́wò. Ẹ máa tọ́wò. Máa tó ń tún dákínì tún. Fẹ́lúkù hmm. máa tó ń tún dákínì tún. Ìjà ìjà ẹ̀kọ́ jọ láyé nù. Thank you. ọlọ́ọ̀ni ní ẹja tàṣù ẹja múlẹ̀ òun náà ká sí mímbẹ̀ ọlọ́run kọ́ṣọ́ àjọlá lọ. ka tí nínú ọdún kan ọlọ́run ní mẹ́wàá oṣù méjìlá lọ. nínú ọlọ́run máa ọlọ́run oju ojú méjìlá lọ́jọ́ àti dá sámà dálẹ̀. ọlọ́run mi ní àràbà tún hurumu oṣù mẹ́rin bẹ́ńbẹ́ tó sùn èèwọ̀ èèwọ̀ kí ni èèwọ̀ ìgbọ́dọ̀ jagun àìjagun nú ẹ̀ nígbà máa ni kí ọwọ́ kò sí gbogbo ọ̀pọ̀ ogun tó tóbi ti èyí tó ń bá àwẹ̀ gbogbo èèyàn mà ládùúgbò yín ẹkú àwẹ̀ àwẹ̀ náà ti wá mí pẹ̀kẹ́ nítorí ìjà ka àwọn ẹja lọ́dáàjú ẹ̀dá àtọ́sájú wá gbà òun báwọn wọ́n ní káwọn òjì lóru kájẹ sàrù tàtà ọmọ ṣe múlọ́múlọ́ kiri má náà ní. bílẹ̀ bá ti sún tó òróòrùn má ọ̀sẹ̀ máa retí wọ́pẹ̀rún. ànábì ní látàzálù húmà sí ibi xẹ́rí àwọn ọmọlẹ́yìn mi ò ní yẹ̀ wọn ò ní gbò lẹ́ni tó orí ọmọ jẹ́ tí a máa àjàlú fùtù tí a bá lè máa kánjú sínú wàá sá máa kánjú máa kàn lékàkúkà tọ́ba ti wọ̀ bí bàbá aládàáni òpèrú ìwọ bọ́dí omi gbòòrò ti wọ̀ ọ̀tẹ̀ ẹnu àwọn ẹjọ́ náà dùn ún wọ́n fi akánjú kákánjú sínú ọ gbọ́dọ̀ ni wọ́n ti kírun mi ṣe tán mi ṣe tán mo tó ti rí kinní kan tó pọ́n òru ti wọ̀ sóòrùn ni èmi ìgbà sọ́mọ̀ ni ó ti wọ̀ kọ̀ padà yọ mọ́ ó sínú olórí ọmọ jẹ́ tiwa wà á kàrú ṣàhùn tí wọ́n èyí tún kájú jẹ tààrí tààrí ẹsẹ̀ tá a kájú jẹ aago méjì mo jẹ tààrí lónìí tá o ọkàn bùjá máa bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nígbà tá lùfàjáre ọba fìlà ọ̀jẹ̀wọ̀n ẹ̀ gbọ́njẹ tí èèyàn jẹ mẹ́rin àbọ̀ márùn-ún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbélé òun bá mu ọba mu ọba kan ti di gbà ló ti máa máa sinwọ́ palẹ̀ mọ́ ilé ilé àlùfájàre ọmọ bá a la ọgbọ́n bẹ́ẹ̀ orí tó bá ti di fún aago márùn-ún kọjá díẹ̀ ní ìsìn àlùfájàre ti bíi mẹ́wàá àlùfájàre ti là òṣìwọ́ wọ́n bá ti di márùn-ún ṣùṣẹ́jú márùn-ún ọ̀pá àwọn ilé ọ̀wá palẹ̀ abọ́ àmàlàmá ó ti tó gẹ́ òṣìwọ́ ọ̀rọ̀ mi inú ìhó gbé dalẹ̀ hmm. oore tí ìsìláàmù sí àánú ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdébàtú rúmi àpàdà bẹ́ẹ̀ lọ́la pẹ̀lú pọ̀ ọlọ́run oṣù mẹ́rin. E, àgbọ́dọ̀ jágún àkọ́kọ́ mbẹ̀ ní Rajab. Tòlèkéyídà Tòlèhéjà Muharram. Bẹ́ẹ̀ ni Aríbá àtàṣù òrùnà. Rajab Tòlèkéyídà Tòlèhéjà Muharram. Oṣù oṣù ìwọ̀ tí àyí jagun nù. Ọlọ́ọ̀ni mi ni àárẹ̀ bá tó gbúdọ̀ mi. ذلك الدين القيم ọlọ́run ní dáàlíkà dínú lẹ́kọ̀ọ́ yìí ẹ̀sìn tó dànù ẹ̀sìn tó gbé gbogbo nǹkan lérí ààtò ọlọ́run ní balá ṣáàtú lè tó mẹ́rin fi jagun yẹ lè mú ṣìrìkì ẹ̀yin náà káfà gbogbo bí ẹ bá ti bá kèfèrí ẹsẹ bọ ẹjà wọn lógun. kàmáyò kọ́ kàmáyò kọ́ sínú. bó ṣe jẹ́ pàwọn náà ọ̀dẹ́ nìkan sínú yín gbogbo yín náà ni wọ́n ń jà lógun náà ẹja gbogbo wọn lógun. ọlọ́run ní ẹ̀fọ́ kẹbalẹ̀ bẹ́ẹ̀ bá tó nǹkan tí ẹ ní pé bá pààyàn ọlọ́run lèmi ọlọ́run máa dúró sí. ọlọ́run sẹ́yìn náà bá ti sẹ́yìn fi yàtọ̀ sí ẹnu bẹ́yìn bá ti páyọ̀ ọlọ́run ẹ̀yìn tí ń lèmi wà. wà á là mú àlàlá àlùmọ̀tàdì. alhamdulilayi. rọ̀bílẹ̀ àlàmí. adúpẹ́ arójú àrà ayé gbọ́tò ni. gbọ́tò ni amàrójú ara ààyè wító ní yá lè rójú kàrà ààyè wítọ̀lá. àrójú kàrà ààyè wítọ̀lá. àrójú kàrà ààyè gbọ́tọ̀lá. àrójú kàrà ààyè gbọ́tọ̀lá. ọ̀yá bá mi ìgbìmọ̀ ìlọ́tì ìwà bọ̀ mi. ọ̀yá bá kúlà mú sàmì ìwà mi. Wàkàtíbà ọmọ wà náà jí ọ̀hún mi sámúrí, wàyábà ọgbọ́ làmú sàmúrí wàrọ̀. Mo kí bàlùbù wáyé láti ẹni wálé ra kílà ó. Bàlá ń sábà bọ́lì kó lè láàrin bí nẹ́bí. Àrídáríta náà ìnàkọ́ máa ti lóòlò mékìdá. Akọ́nibà ń tàwọ̀ sí ìdán, sọ ìbílẹ̀ ìmọ̀ mi.